بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمة إيه تتم الصالحات الحمد لله الواحد القهار الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله نحمده ونجلده ونثني عليه بما وعده ولا نخفي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه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 ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله اعلموا أن رسول الله صلى الله عليه وسلم بعثه الله سبحانه وتعالى إلينا وأرسله إلينا برسالة بليغة وأرسله إلينا بإقامة التوحيد وانهدام الشرك والكفر فلذلك كان دعوة نبينا صلى الله عليه وسلم في مكة في أقرب من من 13 سنين كان رسول الله صلى الله عليه وسلم يدعو الناس إلى التوحيد فلذلك قال ربنا سبحانه وتعالى ولقد أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فاعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم تركنا على نهجة بيضاء على شريعة نقية ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وإلا خاسر واعلموا عباد الله أن ما سبقنا لكم في الخطب الماضية أن رسول الله صلى الله عليه وسلم نهى أمته عن الثير والتطير ولذلك سقنا لكم في في الخطبة الماضية حديث أخرجه الإمام البخاري ومسلم الصحيحين من حديث ابن مسعود وما من نفس هذا الحديث لكن اليوم إن شاء الله تعالى سنواصل على مسألة مهمة خطيرة جدا على وهي الاستغاثة فماذا قال العلماء في الاستغاثة وما تعلقها بالسير والتطير وما الفرق بين الاستغاثة والدعاء وما الفرق بين الاستغاثة والاستعانة كل هذا إن شاء الله تعالى سنبينها لكم بيانا شافيا لعلنا ندخل في هذه الخطبة بما رأينا من حديث عبد الله بن مظفر هذا كما أخرج الإمام أبو داود في سننه وغيره من أهل الحديث قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في هذه الأمة قوم يعتدون في الدعاء والطهارة فبين العلماء رحمهم الله تعالى أن من تعدي حدود الله في الدعاء أن يستغيث الإنسان بغير ما أعطى الله أن يستغيث الإنسان بشيوخه وأن يستغيث الإنسان بالأنبياء والصالحين القبور الصالحين وما سوى ذلك كما سنبينها إن شاء الله في لغتنا إن شاء الله تعالى واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم جعلها الله سبحانه جعله الله سبحانه وتعالى قدوة لنا في الاستغاثة فلذلك كان رسول الله صلى الله عليه وسلم يستصغر نفسه وأصحابه في غزوة البدر لما رأوا عدد المشركين في هذه الغزوة فكان رسول الله صلى الله عليه وسلم يستغيث ربه استغاثا قال ربنا سبحانه وتعالى إذ تستغيثون ربكم فاستجاب لكم فاجعلوا نبيكم قدوة لكم في الاستغاثة بالله عز وجل وحده ولا تستغيثوا بما سواه ولذلك كان كثير من الناس كما بينه العلماء كانوا يستغيثون بعد وفاة النبي صلى الله عليه وسلم بتمسح بقبر النبي صلى الله عليه وسلم وكذلك كانوا يستغيثون بصدور النبي صلى الله عليه وسلم كما رأينا ذلك من فعل معاذ بن جبل وقد نهاه رسول الله صلى الله عليه وسلم عن ذلك نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا بكل ما يحب ويجرى من الذين يستمعون القول فيتبعون أحسنه أقول فلان تسوى المسلم أترى كيف دفع النبي صلى الله عليه وسلم إن دلنا وبعنا كل ما جاي كيف هو فلان من سيئ عليكم كيف دفع النبي صلى الله عليه وسلم بني سيئ عليكم أملي فالنبي صلى الله عليه وسلم bani se alekun yi fún anabi sallallahu alaihi wa sallam ẹn tí ọlọ́run bá fi se àwòkọ́ sí dada fún wa ẹ̀yẹ́rú ara alẹ́sì ìfà ọlọ́run ọba gẹ́lẹ́ bí àníbi sọ́kàm ti máa ń sinú gbogbo ọba rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ àníbi sallallahu alaihi wasallam wọn ní gbogbo bàtàtà bàtí bá wọn sọ̀rọ̀ yálà ìjọ jùmọ̀ àbáyé ni o yálà àkójọ kàtíkè jù lọ́pàá wọn kọ̀ ni o káàna rasul sallallahu alaihi wasallam asábà wò takwa àrísà máa ń sọ àwọn sàhábà ìmọ̀ sojú kòkòrò yìí pé dẹ́dẹ́ onímọ̀ nìkan tá àpáyọ ọlọ́run ọba torí pé ìpáyọ ọlọ́run ọba yìí òun náà ni nǹkan ìgbà tí ọlọ́run bá sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ ká du ẹ̀rọ fóun nígbà àléyá kí ló sọ ó ní láyé aláàlọ́lá lọ́kọ́mù àwọn àdìmá hùwà Allah subhanahu wa ta'ala kò fún nídìí láyé aláàlọ́lá lọ́kọ́mù àwọn àdìmá hà ọlọ́run kò nídìí ẹ̀jẹ̀ ẹ̀rẹ́tẹ́ ẹ̀fẹ́ pa yìí kò sì nídìí ẹ̀rẹ́ ara rẹ̀ gan wàláàkì yàrá ìròhùn àtàkùn àmì nǹkan àmọ́ ní tí Allah subhanahu wa ta'ala fẹ́ lò òun gangan ní bóun ẹ̀sẹ̀ yẹ ẹni ọlọ́run ọba kí lè parọ́ ọlọ́run ọba tó gba yín mú lérí ǹdẹ́ ẹ̀fẹ́ sí fún aláì ní ló fi jẹ́ pé gbogbo ohun tí mùsùlùmí bá ń ṣe pátá yóò mọ ìra rẹ̀ wò wípé ṣé parọ́ ọlọ́run ọba ti ń bẹ́ẹ̀ àwọn ń bá ọ̀rọ̀ bọ̀ nínú àwọn tó tọ̀wọ̀ tó ti ṣáájú nípa àwọn masáìlú muhimma fil aqida àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé dandan bí n bá fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa tó sì ń ànábì sallallahu alaihi wasallam àgbọ̀yé pẹ̀lú kákọ́ ọmọ pé kí n tọ́lọ́ fi gbàdàbí sáà dìde gan wọn ni ba'atha Allahu nabiyyahu Muhammadan sallallahu alaihi wasallam ọlọ́run bá gbé sáà dìde ògbé dìde fún kankan ju pé kí ni lọ lè ṣe mẹ́yà ti tawhid ju pé kí ànábì ọ̀wá dáàbò bo bóò ni àwọn yóò ṣe gbọ́ ọlọ́run bá gbọ́ lọ́kọ̀ọ́sọ tí ò ní sí ẹbọ nínú iṣẹ́ wọn mọ́ ìlọ́kọ̀ọ́ tó jẹ́ kàdúgbò sallallahu alaihi wasallam lọ ọdún mẹ́tàlá ní mẹ́kà gbogbo ọdún mẹ́fà láyé sílẹ̀ àti sọ́nà kò pé àwọn ẹ̀sìn nǹkan méjì kan rí lọ látara bí ó ṣe pàtàkì tó fàyìdá àwọn àfáàní agbọ́dọ̀ máa sọ̀rọ̀ àkídà yìí àwọn tó ń ṣe pẹ̀lú ìgbàgbọ́ yìí àdìọ́kẹ́ yìí títí títí tí ó fìdí wípé ààrẹ tó yí àwọn èèyàn. àwọn ní kófà tó a sọ̀rọ̀ nípa tíyárọ̀ kéèyàn máa fura máa bú a lè sọ kí ni ìlàjì tí sẹ́rí àgbékalẹ̀ fún wa lórí wípé tí èyí bá tẹ̀ wá ní fura máa burú kẹsìkejì kẹtọ́ kó sí ẹlẹ́mi ni o ẹnìkan bá fẹ́ fọwọ́ ìyàwó bẹ̀ ni o kí làwọn ọ̀nà àbáyọ asọ̀rọ̀ nípa kí èyí kálàmọ́ ìrọ̀lọ́rọ̀ lọ asọ̀rọ̀ nípa àìsìkọ́rọ̀ ipe kò sí tí mùsùlùmí fẹ́ a ti sàlàyé wípé eléyìí ọlọ́run wọn máa sí payẹ́ ẹ̀mí èèyàn síbi tó bá dàrú yẹn fẹ́ lọ́kọ ni yẹn fẹ́ tẹ́pátá àwọn àkílẹ̀ ẹlẹ́yìn a sì jẹ́ òyìnbó yìí pé ìsìn kọ́rọ̀ inú àwọn aburú tá a wa ni wípé àwọn èèyàn kan tún dé lónìí tí wọ́n ní wọ́n ń bá àwọn èèyàn ṣe wọ́n dà wọ́n tún fi ń gbé àwọn èèyàn á ní eléyìí ọ̀bà ṣẹ̀dá àwọn fún ìbá èèyàn ṣe ábàbí jáde kótóbà tèmi wọ́n wá tún fẹ́ mọ́sára kan tó jẹ́ wípé tàtà àlùkò bìtìyẹ́ mọ́tàkọ́ yọ mọ́sára náà ó sopọ̀ mọ́ ìta gbẹ́jẹjọ àti àdógún o náà ni wípé ṣé ẹgbẹ́ ní kámẹ́sì ìfura máa bú ẹni amúrò tábàlì kámẹ́ kámẹ́ aburú sí i ṣùgbọ́n mú gbára wa nínú àwọn wàhálà kẹsíkejì tó jẹ́ pé ọ̀dà ọba ti pé yóò máa ṣẹlẹ̀ ayé pé ẹ̀dá ọmọ abára ìmú tẹ́lẹ̀ bá abára ni Islam wá gbé kalẹ̀ kéèyàn fi parẹ́ àti kí ni àwọn àlùbùlù àtẹ̀jùwò làwọn èèyàn padà ń gbé wọnú nǹkan ìlé nù tó sì dẹ̀pẹ́ lábẹ́ àbúrà bẹ̀rẹ̀ àkọ́kọ́ àwọn àfáàní àti ìsìnbọ́sà tí wọ́n sọ yìí pé lágbájá ìsìnbọ́sà tábà tún Yorùbá àkọ́kọ́ sàdúrà náà ṣùgbọ́n àwọn àfáàní wọ́n ti mẹ́sùn wọn ní ònàkà fárúkù mẹ́rin ìsìnbọ́sà ti wà dùn á wọ́n ní sẹ́yìn rí ìyàtọ̀ mi láàrin ìsìnbọ́sà àti bó ti dùn á. àyùmọ́nà wo wọ́n ní àdùáwò àámùmìnà ìsìnàbáta wọ́n ní sẹ́rí àdúrà tó ṣe òun kẹnu pọ̀ ó sì ráyè gbàgbọ́ pọ̀ ju ìsìnàbáta lọ àníkò sí yìí wọ́n ní ìsìnàbáta àkọ́sùmìnà dùá kéèyàn ọ̀sọ̀ pé òun fẹ́ jìnà bẹ́ẹ̀ síwájú ọlọ́kùnrin òun tún sóra díẹ̀ ju àdúrà lọ lè ánàlè ìsìnàbáta torí pé ìsìnàbáta tá min talab al-inqiyad min shidda wal fitan wọ́n tẹ́ rí ìsẹ̀rọ́fà èyí máa tẹ́ àmìyànbá tó bára ìrìnà nùgbò ní ìtàfẹ́ mẹ́nu báyìí o ìsẹ̀rọ́fà ó ní ìdílẹ̀ bẹ́ẹ̀ fún ọlọ́run ọba yìí pé mo fẹ́ kó ònú wàhálà tí mo ti bára mi wà dùá o àmàdùá àti ṣe ń tiẹ̀ yàgò nínú àlùbàkùrọ̀wọ́bí àwọn ènìyàn rẹ̀ àdúrà ti ṣe ẹni ọba rẹ̀ nù wàhálà yòbó nìtọ́da ọfẹ́ àdúrà ìdí ọ̀dà náà ní tọ́tún ìdẹ́kìlì náà náà ó náà ṣe kí ọ̀fẹ́ àdúrà àti ìdá adẹ́pẹ́ dùá kẹnu ń pọ̀ ju ìṣègọ́sà lọ. ìṣègọ́sà èèyàn ọmọ ẹ̀ṣẹ́ nígbà tí bá kan yálà orílẹ̀-èdè kan ní iná ń bára wọn pé ń fẹ́ gbà wàhálà yìí wọn kù ní ó ń kálukú gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan nínú gbèsè ayé wa kò sẹ́ni tí ò orílẹ̀-èdè wa ó bùkátà sí bóò láti àti àwọn afọ́nà ìsìngọ́sá tó tọ́lápọ̀lọ̀gá òsì ìjẹ́ pẹ̀lú ìsọ̀gọ́sà òun náà ni pé kéèyàn wá pé òun bára rẹ̀ mú wa láwo òun fẹ́ jáde kó mbẹ́ tọ́wọ́ níbo ni ó ti wà wọ́n ní sẹ́rí ìsìnkọ́fàtò látẹ̀kùnù ìlà ìlà kéèyàn ọsọ yí pé èèyàn bára múnú fòró kàtíkejì kéèyàn wá gbójú kí ìpìtájú ọlọ́mìnú wà láyé o ta ní ìràwọ̀ ìbéèrè ní sí báyìí o ta ní ìṣòro báyìí o kò gbọ́dọ̀ sí fún kẹ́kẹ́ ní ojú aláwọ̀ tó kánà ọ̀tara wọn. fàmì sọ̀rọ̀fà ha lè rẹ́ ìlọ́fà tí a fọwọ́ ibùdókọ̀ yìí rọ́ṣùmọ̀ lọ́wọ́ tààrà tó fi sọ yí pé wà mí áwọ́lẹ̀ àdúrà ṣẹ́rẹ̀ nínú àwọn ẹ̀rẹ́ ẹbọ tá a rí láwùjọ wa ó ti dìnnà sáwùjọ wa òun náà ni pálákò ìgbàwó ní màsíwàmọ́ oníkéèyàn ọmọ ẹ wá ìfàyọ nínú wàhálà tó ti bára rẹ̀ ìjáde nínú àdánwò tó dé báyẹn lákọ̀dọ̀ ẹ̀dá ọ̀sẹ̀ Allah subhanahu ẹ̀yà bá kí táwọn ìjọba ìyá àìbí pọ̀ ẹ̀yà bá aṣọ fún gómìnà wọlé pọ̀ ẹ bá gbogbo àríwálé tọ́lábùlù gẹ́wò ndé èèyàn gbára rẹ̀ yẹn mú wa láti kejì tó jẹ́ pé tọ́wá ènìyàn wá ń dorí ọ̀rọ̀ àbọ̀dé ifọ̀ ẹni tí ń retí pé kọ́ wá yọnu wà láì òun ni ẹni tó àlá ẹni pé ẹlòmíì bẹ̀rẹ̀ ó ti bí ọ̀rọ̀ nàìjíríà pé abarawa nù wà lákàtúkẹ́jì ìdán àwọn àfáàní àlèsègbọ́n náà tọkùnrin ìlànà ìlà ìlà àrùn ọ̀jẹ̀lá àwọn afọ àwọn àlèsègbọ́n náà tọkùnrin sọyìn ọlọ́run bá fi àdébí sọ́nà ọlọ́run sálára ọlọ́run bá fi ṣe àpòjúwe dáadáa fún wa tírípẹ̀rẹ̀ sọ́nà ṣe é ṣe máa ń sọ̀rọ̀ lásán tí ó wà á di wípé àmì rí àpòjúwe ní òṣèṣì rẹ̀ àdébí sọ́nà ọlọ́run sálára àdébí náà bára rẹ̀ nù wàhálà ṣùgbọ́n a rí wípé ànábì òṣèṣì yàrá kọ̀ọ̀mẹ́ fura pé àtúndẹ̀ ah, nìkan tó ti gbà wádà nǹkan pọ̀ ní kò sí irú èròkèrò nípa Allah subhanahu wa ta'ala bal istaghatha ila rabbihi subhanahu wa ta'ala ṣùgbọ́n abraham ọbẹ̀rẹ̀ sí tẹ́wọ́sẹ̀ ọlọ́mọba ní fi ọlọ́mọba ní kékeré pé ọlọ́mọ yọ òun nù wà láì àwọn àbọ̀ wa ń darí àpòjúwe alápòjúwe pọ̀ kákàmú kàtìkan àkọ́kọ́ anabi ìgbà òde mọ̀lẹ́dẹ́ sọ́nlọ́lọ́ àlọ́ sálámà àwọn kẹfẹ́ ní mẹ́ka àwọn òfin àrẹ́bí lọ́rùn lẹ̀ wọ́n ti dàbọ̀ níbi láàmú ogun tọkọkọ gbajúmọ̀ kò tí a sọ àkọ́kọ́ jà òun náà ní gẹ́gẹ́ tó ti bádẹ́rì ogun bádẹ́rì ó lé pọ̀ ṣùgbọ́n ó sì pa àdàbí láyé àpọ̀ láàkiri makana wallahu subhanahu wa ta'ala ala abubuwi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀sán àwọn àwọn ará mẹ́ta wọ́n wá láti mẹ́ta àbá láti arúgbó sàmìjà ànàbí gbogbo wọn níjọ́ náà lọ ọgọ́rùn mẹ́ta lé rúrú rú ni wọn wọn ní ìkẹjà nígbà tó sọ́ra tí ó rí àwọn àti pèsè ilé wọn ọlọ́run bá wà ń sọ fún wa yìí pé àrẹ́sọ́ nígbà tó rí wọn tẹ́rù ń bà níbi gẹ́ńsà ní ọkàn pé wàhálà báwọn eléyìí bá lè àwọn tó ti àwọn fún òní ogun tí àbí wàá gbọ́ kọ́rọ̀ pàṣípàgọ́sà ìlà rọ́bì subhanahu wa ta'ala àti àwọn arìnrìn sí ọlọ́mọba rẹ̀ pé a ti wà nù wọn aláìná ọwọ́ àjáde àwọn àfọwà ní kákèésì mẹ́rin ni pé alábẹ̀sọ́lá kọ̀ọ̀rọ̀ àwọn àmì Jibril kò pé Jibril yìí pé Jibril wà ní ìtẹ̀sọ̀gì tẹ́ẹ̀n gbèlẹ́ntì ń bẹ̀rù tẹ́ẹ̀n gbèlẹ́ntì retí kẹrẹ ọ̀sàdì àbàràkọ ọlọ́run bá òsì wòye rẹ̀ ọlọ́run bá dá. àwọn àfọ àdìpàjá àwọn ọlọ́run subhanahu wa ta'ala nàbí ìyá òkúrò àtàlà hasana fi hàdùn kọ̀díyà ọlọ́run bá sàrúsà ń ṣe àwòkọ́ ṣe fún wa yìí pé tá a bọ́bára wá níwá dàwó kàtí kejì àti kó jẹ́ pé ọlọ́run náà ládàá àwọn ọmọdékọ. abọ́wọ̀ fọ̀zán hàkùnmọ̀ ọlọ́run ti àrọ̀ ha wọ́n ní àlè ìṣẹ̀rọ̀ ọ̀sà wọ́n ní sẹ́ẹ̀rí

kéèyàn sọ̀kalẹ̀ láti wá yẹn ó ní àbáwò kan ó ti kéré mọ́ kẹ́nìyàn wá ní bá mú ìtọ́jábọ̀ tí wọ́n bá mú wọn ní ẹni yẹn béèrè ìrànlọ́wọ́ láti jáde kó wàhálà tó débà ní tá a bá wò dáadáa rí pé ti wà ọmọ nìyẹn ó ní kápá ó yọ ẹ̀kọ́ òun wá bẹ́ẹ̀ àmọ́ a o mílẹ̀ ìǹsà ní mẹ́rin àwọn yìí pé wọ́n nígbàgbọ́ tó débi wípé kódà lórí irú tó na ẹnu bá náà láàyè sọ ndị ìlà mílẹ̀ ìǹdìlá wọn ò tún ní gbé ìyẹn náà lọ́wọ́ tuntun. ọwọ́ amú àpèjúwe Abubakar wa àtàwọn míì nínú àwọn sàhábà yìí pé níbi àwọn níbi àwọn eléyìí wọ́n gbọ́ má béèrè wọ́n gbọ́ yín débi wípé wọ́n ní tí nǹkan Abubakar ìbá bọ́ lẹ́nu lórí ẹsẹ̀ kàtó kí ni o ká tó kéèyàn kó mu bó tiẹ̀ jẹ́ ipe àwọn àfáà tó ní eléyìí náà ọ̀sọ̀ yìí pé bá wá béèrè lórí ntẹ́yẹn kápálẹ́ lórí ọ̀sọ̀ dìkìtì àmọ́ aláwọ̀kọ́ ńlá fẹ́ mú tiwa yìí pé àwọn ń bẹ ń lọ tó jẹ́ pé kò sẹ́ni náà tí ó rìn ayé èèyàn ọgbọ́n lójú ìbéèrè jẹ fún ẹni kẹkẹ lójú Allah subhanahu wa ta'ala lọ ìlọ́pàá tí a bá wa ibùdó tẹ́lẹ̀ ọ̀nà ọlọ́wọ́ tààrà sọ yí pé àrìnṣẹ́rọ́ gbọ́dọ̀ mi màkúrò kéèyàn máa wá pé gbàtí wà tó bá ìtajà ọkọ̀ mi yọ̀dá ìlú lọ́yọ̀ ọkọ̀ mi yọ̀dá ìbí rẹ̀ yó àbílọ́bá ṣe làbájá àbílọ́bá kéèyàn máa fẹ́ ṣèjìdẹ́ bẹ̀ tó jẹ́ ó ní ìṣẹ̀gọ́ ó dị gẹ́gẹ́ bí àwọn èèyàn kẹjẹ́ ńlọ́nà ọkọ̀ ojú omi ọkọ̀ ojú mbádà nù ẹnìkan rí ìwà ń pẹ̀lú kejì tó náà rí lọ pé fàmíyọ̀ ibi sẹ́ni àní kéèyàn máa rò pé ah, àdéhùn tó ń ti bára àwọn èèyàn ta ló lè yọ ha kiri ah, ah, yọ ó ní ó wá ń wọlé kẹyìn ẹ̀dísẹ́ ọ̀dọ́ wọn náà dákun yọ mí ẹ náà yọra wọn. india kan sọ ni wípé nínú ayé ọ̀tẹ́ ni wọn mọ̀ solú ẹ̀. iná kan tó fi jẹ́ wípé ẹ bá ti gbé lẹ́yìn yóò ní kò sí ẹni náà tí a máa sánú tí ọ̀rọ̀ náà wò pé ìwọ náà máa bẹ̀rẹ̀ ìfẹ́ tí ẹ bá ti ìwòye èyàn lérò lórí ìfúrakẹ́ èyàn wà á gbá ìdápadà yìí pé ta ni ó yọ nínú wàhálà ìtòjú Allah subhanahu wa ta'ala lọ gẹ́lẹ́ bí adébí sallallahu alaihi wasallam pèsè lóògùn bá dé ibi wípé báyìí ti ṣe wá akéré tó ló ń kà ẹ̀ka mùsùlùmí ọlọ́run sì fún wọn lágbára wọn jẹjà lórí àwọn kẹfìrì débi pé àwọn mùsùlùmí pa ìyẹn sẹ́mùtì inú àwọn kẹfìrì tó jẹ́ ẹ̀kọ́sàkọ́sà wọ́n kó sẹ́wọ́n sílẹ̀ tó ń ti bí àwọn sáré ṣe máa àtàwọn mùsùlùmí náà fa ìdá ajá yìí pé nínú ẹ̀sẹ̀ aláwọ̀ ọ̀fẹ́ ká máa nífura máa mú ṣùgbọ́n jẹ́ àmọ́ mọ̀ pé òun dáwọn àdánwò kan máa yé tí ọmọ tẹ̀lẹ̀ bíà tí bá ti wá ń ṣẹlẹ̀ ọ̀fẹ́ ká ronú ẹ̀ síbi kẹ̀kẹ́ jù ọ̀dọ̀ wọn lọ ló fi bèrè yìí pé amẹ́n tẹ̀jíbùrù mọ̀tọ́rọ̀ ìdàdà ọlọ́ni ẹ̀dùn rẹ tààlẹ́ni tí máa ń jẹ́ pé ẹ̀dì arábá ni ìdàdà tẹ́ni arábá ni bá pọ̀ lọ́kọ̀ọ́ bá ní o àmọ̀ yàtọ̀ ṣe fún tààlẹ́ ní náà tó sì máa ń gbé aburú kó fún àwọn èèyàn wọ́n yára fún fàlàyé bàbá náà ọ̀dù alẹ́ tó sẹ́yìn ní bẹ́ẹ̀ yìí kẹ́ máa ń lólẹ̀ lọ á ìdá àhùn má Allah ọlọ́run ọba ti tẹ́ ẹ ní ọlọ́run ọba mi lẹ́yìn ọlọ́ọ̀bẹ̀lẹ̀ kì ìdá láti sọ̀gì ìsúná di máa ti wá ẹ má ṣe ìjílẹ̀ bẹ̀rẹ̀ síwájú ọlọ́run ẹ má wá ìfara yín ẹ̀ gẹ́gẹ́ tó ju ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala eléyìí ìníbi àdébí fi wá sí lẹ́yìn ìgbà tó àpò olóko tíyára oko pé mọ́fura abúlé nìkan ṣùgbọ́n wọ́n sọ fún ọ pé àdéhùn ọ̀fẹ́ tọ́lọ̀ ń dábàá yé táàbù bára wá tó ẹ̀ táàbù mọ ẹ báyìí bàbá tó ń kó nǹkan tọ́lọ̀ yọ wá tó nǹkan lábàá bọ́ọ̀lù mi títí títí títí táàbù pàdé ọlọ́run ọba lẹ́nu tọ́lọ̀ pàdé olùsí ṣùgbọ́n kí ni ọmọ ẹmu wa òun náà ní pé kápá mọ̀ dàpọ̀ àdọ́ rẹ̀ yìí pé ẹni ó lè fọwọ́ yọ nù wàhálà náà kò sí àfihàn náà àbí Allah subhanahu wa ta'ala kó وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر كما كان رسول الله صلى الله عليه وسلم كان يوصي أصحابه بذلك رضوان الله عليهم أجمعين عباد الله واعلموا أن الاستغاثة أن الاستغاثة نوع من أنواع العبادة لا يكون إلا لله ولذلك كان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه بعض الأدعية إذا أصابهم الكرب فمنها ما رأينا من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه كما أخرجه الإمام أحمد في مسنده قال قال قال رسول الله صلى الله عليه وسلم من <coughs> من كان من عصابه هم أو حزن فليقول اللهم إني عبدك ابن عبدك ابن عماتك ناصية بيدك إلى آخر هذا الحديث وكذلك رأينا من حديث عبد بن عباس أن رسول الله صلى الله عليه وسلم علم أصحابه أن يقول ويستكثر في قوله حسبنا أي حسبنا الله ونعم الوكيل عند الكرب وكذلك رأينا من حديث أن النبي صلى الله عليه وسلم علم بعض أصحابه هذا الدعاء قوله لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله رب السماوات رب العرش ورب العرش العظيم وهذا الدعاء خاصة إذا كثر الكرب في البلد وإذا كثر الكرب في حياة الإنسان فمن استكثر فيه كان له مقعدا إن شاء الله تعالى واعلموا أكد أن النبي صلى الله عليه وسلم علمنا هذا الدعاء أيضا في إن الكرب قوله يا حي يا قيوم برحمتك أستغيث من أصابه الكرب وسكر في هذا الدعاء إن شاء الله تعالى فيخرجه الله تعالى من هذه البلوى نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لكل ما يحب ويرضاه ويجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه ان يرسل رحمه الله ان sọ àwọn sọ fún dandan sì ni ká mú tàwhídù wá délé bẹ́ẹ̀ yẹn bá pàdé Allah subhanahu wa ta'ala tí ẹ bá yẹ ìwé iṣẹ́ rẹ̀ wò tí wọn bá ti bá ìgbàgbọ́ tó kún ní ọlọ́run ọba nú ẹ̀ wọn ní yẹn nǹkan mi wò mọ́ kọ́ ọ̀rà ẹni bẹ́ẹ̀ sọ ní ibú nìyẹn ó sófò nìyẹn ìlọ́fà tí Ibn Qayyim rahimahullah ta'ala tó fi sọ wípé ọ̀rọ̀ táwọn sọ nípa ìsẹ̀bọ́fà nípa pété ni ó láwà nù wà láti abábára wa tó ju ọlọ́run bá subhanahu wa lọ ó ní gbogbo ẹnikẹ́ni mẹ́tẹ̀ẹ̀tàdọ́ àtàbẹ̀rẹ̀lá ẹni ọba lọ wá ẹni tí ó yọ kóònù wàhálà lẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala fa innahu khasirun fid dunya Ibn Qayyim ní owó rẹ̀ àyè tó lè ṣe ju pé ẹni yẹn ẹni ó ṣòfò láyé wàhálì kùn ìdán ajẹ́pẹ́ ìsìnbára sáì Allah subhanahu wa ta'ala kọ̀fẹ́ kó jẹ́ fún kankan mi tó ju òun lọ ṣùgbọ́n àbí sọ́nà ọ̀làrọ̀ sálábà sọ́nà ọ̀bára mi kẹfọ́ wa ànábì kọ́ wa ní àwọn nkẹ́kẹ́ tó fi ṣe sọ́nà ọ̀bí ṣe mọ̀ fún wa yí pé kò sẹ́dà náà sẹ̀ à ń tẹnumọ́ wípé sọ́nà ọba dá tí ò ní ti bá bà tí ẹ bá ń wẹ nìkan bẹ́ẹ̀ àtàwọn ẹ̀bẹ̀ dáwọn àgbẹ̀wẹ̀ lóṣù àtúntò fún wọn gbogbo ẹ̀ ló fi jẹ́ pé bóòlù ẹnìkan ó sì wá jókòó pé ẹni ayé ẹ̀dí bàjẹ́ o gbogbo sọ̀rọ̀ wa o ẹni ọgọ̀rọ̀ wọn bí o ẹni tí ń pè yìí náà ẹ̀dá bí mi ìmẹ́wàá bò náà fà. bóòlù ṣé òfin dájọ́ yìí pé káwọn èèyàn gbómi wá sí mọ́sáàsì kó wọ́n wá yẹ omi mímọ́ pé kálukọ́ wá gbé lọlé para ìṣòro àìrówó náà yóò ṣe kí ni o yóò kú lọ́dọ̀ wọn tó náà sì bá fura tí èrú èéfín gbà mí tí ò ní rú fitilé wọn ìdá ìsìláàmù ọ̀dàwálámù kò sì fi wá lórí wàhálà tí a fi wá ṣe ṣe tí wà ní sísè fún wa rárá arábì sallallahu alaihi wasallam arábì wa kọ́ wa ní àwọn gbólóhùn kan ẹni pé pàtà aṣọ tí yẹrọ náà aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó fún wa ní ẹ̀kọ́ ìsìnkọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni duawul karbi arábì kọ́ wa níwà àdúrà tá a máa ṣe nígbà wà lọ́ba bẹ́ẹ̀ bọ́jẹ́ yẹn ni bọ́jẹ́ ní mọ̀lẹ́bí ni bọ́jẹ́ lù ní wàhálà ìdébá ni tí wọ́n bá pọ̀ lẹ́ni tí ń ṣe àwọn àdúrà fásitì àfọwà ìdí ìdílé láì lọ́wọ́ àdúrà fọ́ọ̀hà wọ́n kò ní wàhálà ẹ̀wà wo bí abúlé ti tàwa mùsùlùmí lónìí ni wípé ìtọ́nà yìí fún wa lọ́wọ́ àlẹ́ tí ò nira yìí tá kà ní ìsinmi gbúgbá o mùsùlùmí yóò wà fún ìyún lẹ̀ yóò wà ní ìyá àfa ẹja sọ kalẹ̀ ìpọ́ọ̀lù pọ́ọ̀lù ẹja káwá sọ ti fún wa tó yóò wà lọ gbé nǹkan tó tí ó tóbi lóbi ọ̀dà ẹgbẹ́ lóbi náà sí kankan máa ń tàlá àbò bóyá wà fàlákà sí ìgbèrè bá lẹ́nu sẹ́yìn àti nǹkan kẹrin kí ló lè ṣe báyìí o mẹ́mẹ́ dàkú sẹ́ni bá wọn bẹ́rẹ̀ ìjàmà fà kí wọ́n wá lára ọjọ́ Sunday tó ká wá pẹ̀lú káka fúra lórí ibi kan ànàbí ọlọ́run ọ̀rọ̀ nílé yìí o wọ́n mẹ́rin àmì àmàlàn lẹ́yìn sáré àbúrò mẹ́fà wọ̀rọ̀ àrẹ́bí agbára bí sọlọ lọrọ sọlọrẹ àdébí fún ọ ní àwọn adéyẹyà kọ̀ọ̀kan àwọn àdúrà kan bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún ọ yìí pé tí wàhálà bá ń bá yẹn fà nínú ìgbésí ayé yẹn tàbí nínú òlù kéèyàn pọ̀ ní àdúrà yẹn àti sọ mẹ́ta kápítàlì mu gbígbó mẹ́ àkọ́kọ́ adébí mọ̀sáwù ní adébí sọlá ń sọ fáwọn yìí pé gbogbo ẹnikẹ́ni mọ̀ àfọ́bà wàhálà ẹni wàhálà bá ń dé bá sọ́yà àtẹ̀wọ́ bàbá dé báyẹn tẹ́ni tí súnmọ́ ẹ̀ lẹ́mọ̀ pé á nǹkan fi lágbájá hamun atúwá nígbà kejì ẹ̀ gọ́mù gọ́mù ń tiẹ̀ àtẹ̀wọ́ tó dé báyẹn tẹ́yẹ̀ dára kò sí sọ pé nìkẹ́ ń bá yíra bọ́mú nìyẹn anabi sallallahu alaihi wa sallam anabi ní ẹni èyíkéyìí hẹ́mú lòdì bá ní o gọ́mú lòdì bá ní o pósítọ̀ lòdì bá ní bàtí àkọ́lòdì bá sókè yìí o tọ́wọ́ ń tẹ̀lé máa dúrà yìí pé allahumma ìwọ ọlọ́kọ̀ bá mi inni abduk ibn abdik ee eh, ẹrú rẹ̀ náà ti mọ mo sì jẹ́ ọmọ ẹrú rẹ ọwọ́ kàbọ̀ ibùdó àmàlà tèmi náà jẹ́ ìyáni títí títí ọwọ́ tó fi débi pé ìwọ ọlọ́run ọba mò ń bí ọ̀ léèrè àtọ́lọ́ta mi kó lè ké tìrè mò ń bẹ̀ wọ́n ọlọ́run ọba ìtọ́lú gbogbo ọmọ fún wàrà kàtà mẹ́yìn tàbí ìdẹ́fà tó o fi sọ ara rẹ aw anzalta hu fi kitabik abo kọjú wọn lọ́nà tó ọ̀sọ̀ kan lọ́nà kùrán kẹrìm aw ista'tanta bihi fi ilmi al-ghaybi indak abo tiẹ̀ o tiẹ̀ o tiẹ̀ sọfẹ́ni kankan náà àwọn ẹrú rẹ fúnra ẹni tó lọ́dà mọ̀ pọ̀ sáà jẹ́ bẹ́ẹ̀ mo fà wọ́n kọ̀ ipe dáàbò ṣe àtẹ̀jọba kùránù ọ̀bí àkọ́lé wọn lọ́rọ̀ sọ́dẹ́rì wọ̀jọ̀lá hàzùn wọ̀dà hàbà hàbà ṣe kùránì àti gbogbo tí mo fi jí rẹ̀ bẹ́ẹ̀ síwájú rẹ̀ ó mọ̀ lẹ́nu mo fi bí ọ̀yìn ṣé ní tí ó mú wàhálà ìkó fún mi oríṣi ọlọ́run bí ẹnì kẹ́kẹ́ ò ní sọ lórí àbẹ̀wò tó dé bára lórí pàtàkì wàlúwà èmi ti rí ẹni tí ìjọba ọkùnrin ẹ̀ sá lọ rí tó ń jẹ pé ibi tí ẹni ọlọ́mọ ìwé ti wàlúwà ìwé ti pa wà wàlúwà alákùnrin ọdún kára kò sí nkéde ẹ̀yà ẹ̀yà lẹ́nu gbàgbé àwọn ìsìlẹ̀ ọmọ ẹ̀sìn àkàrù sábà ti sọ fún wa kò sí kódà kò lóyún kò ló fẹ́ sábà máa sàkàrù ìdá àti mùsùlùmí ọlọ́run fẹ́ sábà ti kéde o ọlọ́run fẹ́ àbẹ̀bí kẹwàá ṣùgbọ́n àtúwá kọ́ ìsábà ti pè àbẹ̀bí ìfẹ́ mú tiẹ̀ jẹ́ àgbàlọ́wọ́ àwọn àfáàná ọba mi kọ̀ bá mi ẹ̀rọ kò tẹ́lẹ̀ tẹ́ irú ẹni tí arúgbó nínú tó tó báyìí tó bá ṣe kùránì mi lẹ́rù pé ó sọ̀kà yẹn ṣùgbọ́n nàbí mi òun ní bẹ́ẹ̀ òun ò rán kùránì ká ìjọ ọmọ ẹ̀sìn mi hàn mù táyì tó lórí ìrìnsì bá mù ni ìdí ẹ̀ máa dára ni pé ń gbọ́dọ̀ dábẹ́ sílẹ̀ ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ ọyù ẹni yẹn bákan náà nínú àwọn àdúrà mi téèyàn máa tó gùn pọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ mi bá rùn kájú kú mọ́ ẹ̀rẹ̀ táwọn sọ fún wa yìí pé dùwáwù kẹmẹ kódà àdúgbò mẹ́mẹ́ pè fáwọn sàbí pé dùwáwù dùwáwù kárì ó náà ni dùwáwù dé ẹ̀mẹ́rẹ́tẹ̀ nígbà tí wà aláwọ̀bàdé yóò ṣe mi kí ni gbólóhùn náà la ilaha illallahu al-azim al-halim lẹ́yìn rabbul arshil azim ẹ̀rọ sàmùwà rabbul arsh rabbul arshil azim amídé ìmọ̀ sọ gbólóhùn yìí tí wàhálà bá dé bá gbogbo tí lè jùlọ bàrójú tí ẹ̀ bá ń tẹra mọ́tò wáyà bí ìdílé láì wáyé kò báwo ti sọnù bí ẹbí kẹfà ń dárò sẹ́ni kẹfà ń dá dìrò amẹ́lùwà yìí bí ìdílé ìtàhálà bí ẹ pèlè fún ìdílé fún tọ́gbọ́nù sí yàrá sẹ́pà à ń sọ pamọ́ ni tọ́gbọ́nù pé èyí ń fura mu bí ha ẹ bẹ́ẹ̀ bá wílé wọn ni kéńtà wọn láàmú bẹ́ẹ̀ sẹ́ni kẹfà ń bẹ́nu mọ̀lẹ́bí wùtẹ́ tóun ti gbọ́ yé mọ̀ kò sí yàrá tó wá dìrò amẹ́lùwà ẹni àtúwọ́lọ̀ mẹ́sàlám gẹ̀rún kọ́ ayé kan tó wá kéré pọ̀ tó jẹ́ yí pé àfi kí mùsùlùmí sàtúndó bí àlàbí fi sí ó ń sọ ọlọ́run ọba ní gbọ́dọ̀ jẹ́bẹ̀ mbẹ́ ẹni ọba ń sọ ọlọ́run gbọ́dọ̀ fún gbogbo wàhálà àpáyé kí fóònù ayé rẹ̀ kí náà ní gbọ́dọ̀ yẹn òun náà ní gbọ́dọ̀ yá hayyu yá qayyum bí rahmatika ìdílé bẹ́ẹ̀ síwájú rẹ̀ pé kọ́ ọ̀yọ́ àti kọ́ ọ̀yọ́ mínú wàhálà tó ti bára mi ìpẹ́ni kankan ìpèsè kankan ìpàpà kankan ìpẹ́ ẹbí kankan kankan ìwọ ọgbọ́n gbà ìkẹ́rẹ̀ náà ló fi ọmọ inú wàhálà yìí àtúntò àti sẹ́yìn bá ń sọ gbólóhùn yẹn ọlọ́run ọ̀la yẹn kó òmù wàhálà ẹ wá wo omi ṣàtọ́ ìdíwá ló gbọ́dọ̀ lómi wọ́n wà ní abẹ́sẹ̀ yáyò yá kọ̀yú bò wọ́n wà lọ́sẹ̀ yáyò kó lè tí wọ́n bìlọ̀ yáyò yá kọ̀yú yáyò yá kọ̀yú yáyò yá kí ló bẹ̀rẹ̀ sọ́nu ó ní kàtàkì yá háyù yá kọ̀ yóò bí rọ́ọ̀mẹ̀tìká àtàgé òfin yóò kó fún wa ní òfin olùkárùkù ìdán ibi àtàbí fi wá sílẹ̀ jẹ̀máà ẹ má jẹ́ àrú ìfẹ́ nìkan ló yọ wá ní wàhálà ẹ wojú àti pariwo ààrẹ nìkan ló lè ṣe o ẹ̀ ọ̀rọ̀ ẹ̀bùn tẹ́lẹ̀ àwa sọ yìí kó wá sọ wípé gbogbo ẹnikẹ́ni ìsìngọ́ sọ́tò bìnnà fòlùwókì ìsìngọ́ sọ́tò gọ̀rì ìkíbìl gọ̀rì ìsìnkú tẹ́lẹ̀ àmì ẹ̀ kẹ́ẹ̀fẹ́ máa rò pẹ́ nìkan ní ọ̀yọ́ ìlú àjẹsìkò sí wàhálà àbẹ̀tẹ́ àrẹ̀gírí àdídé ìgírí kan dání ẹ̀ẹ́gírí kan jẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ máa wò pẹ́ kò nù wàhálà pẹ̀lú ẹ̀dá kẹfẹ́ ẹ̀dọ́ lọ ọ́ dàgẹ́lẹ́ bí ẹni pé ẹni títí rírì lọ ó tún pẹ́ tó rí ìpẹ́kọ́ wá kàn yọ wọ́n jọ wọ́n jọ àbí Allah subhanahu wa ta'ala kó kíyèsí wa ó sì mọ̀jà kálámọ̀rì wà kọ́mọ̀jọ takoko mọ̀jà kálámọ̀rì wà kọ́mọ̀jọ dárò kọjọ ọjà rẹ kó mú wa kó nu wàhálà o sì mú wa kó nu pàyẹ̀kì nínú tòlú sáyé wa nílùú wàhálà lápapọ̀ láhàwọ̀ ọ̀làkú wọ̀tà ilà àdúrà aláhùn máa ilẹ̀ sọ́mọ̀ mùsùlùmí wa àdúrà ṣẹ́kà mùsùlùmí wa da mìíràn àdá ata àdá dín aláhùn máa àdìnà hakọ̀ hakọ̀ وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اتباعه اللهم وحد سبوع المسلمين اللهم مجد وجوهنا يوم تبيض وجوه رجالك ابصر وجوهنا يبصر وجوه رجالك يا رب العالمين اللهم اغفرنا بحلالك عن حرامك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 اللهم صل على محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا قوم إلى صلاة يرحمكم الله الله أكبر الله